ó dà ìyẹn yẹn wá ń lé o etí tó gbọ́ àlọ́ oyè ó gbábọ̀ ẹ jẹ́ fún yín ní àbálọ àbábọ̀ lórí ọ̀rọ̀ kóòtù tí wọ́n ń ṣe ìwádìí lọ́wọ́lọ́wọ́ lórí ikú Mohbad gbogbo alamọ̀ wípé àwọn ọlọ́pàá wọ́n ṣe ìwádìí ntẹ́rìmù yẹn ìwádìí fìdíẹ́ lérèfé ni wọ́n ṣe tiwọn ṣùgbọ́n wọ́n ní àwọn ṣì ń dúró de result autopsy ṣùgbọ́n ilé ẹjọ́ Corona Invest àwọn tí mo ń rí sí. Si, ẹjọ́ ẹ̀ ń bá kú tán bá fẹ́ ṣèwádìí ẹ̀ ń bá kú làwọn náà dá sí i gbogbo amọ̀kan ti dá sí i yẹn ló jẹ́ kí ìwádìí yìí pẹ́ díẹ̀ tá a fi tí ì rí èsì ìwádìí yìí ṣùgbọ́n báyìí lánàá ni ilé ẹjọ́ yìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí jókòó lórí ìwádìí ẹjọ́ Mohbad àwọn mélòó ni wọ́n sì ná ránṣẹ́ pè pé kan tiẹ̀ kọ́kọ́ wá sọ tẹnu wọn ná bàbá Mohbad ìyá Mohbad àti dj kan tí mo ń play fún eh, Mohbad olóògbé Mohbad nígbà tó wà láyé ìyẹn eh, eh, dj lámọ̀ wọ́n sí náà lórúkọ o wọ́n bá bá ṣe ń ba lọ àdárúkọ ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó Mohbad ṣùgbọ́n mélòó nu wọn ni wọ́n bi ní ẹjọ́ mélòó nu wọn ló sọ̀rọ̀ bí bó ṣe lọ nílé ẹjọ́ ní àná a kà sí yín létí bó ṣe lọ wọ́n ní ní corona inquest yẹn ilé ẹjọ́ tí mo ń gbọ́ tí mo ń ṣèwádìí ẹ̀ ń bá kú ní agbègbè ibi tán ti kú yẹn ilé ẹjọ́ tó wà ń bẹ̀ ni ó ṣe ìwádìí ẹ̀ náà jókòó eléyìí tó wà ní Ìkòròdú ni wọ́n ti ránṣẹ́ sí àwọn ẹlẹ́rìí àwọn ẹlẹ́rìí tá a dárúkọ síwájú yìí nítorí ikú olóògbé Mohbad tí gbogbo amọ̀ sí Ìlérí Olúwa Ọ̀làdìmẹ́jì Àlọ́ba wọ́n ní ilé-ẹjọ́ yìí wọ́n ń fojú sùnùkùn wo ẹjọ́ eh, gbajúgbajà ìlú mọ̀ọ́ká olórin Mohbad tó fayé sílẹ̀ eh, láìpẹ́ yìí tí gbogbo ayé tí wọ́n sì ń kéròyìn ẹ̀ eh, àwọn tí wọ́n wá láti ṣe ẹ̀rí láti sọ̀tẹnu wọn náà ni bàbá rẹ̀ tó jẹ́ Mr Joseph Aloba àti Wùmí ìyàwó rẹ̀ àti DJ àti mọ́mì Mohbad gangan àwọn mẹ́rin ni wọ́n wá bàbá Mohbad kóròyìn wọ́n sọ gbogbo ohun tí wọ́n mọ̀ bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe là á lórí ikú ọmọ wọn wọ́n kọ àkọọ́lẹ̀ torí wọ́n ní wọ́n kàn buwọ́lùwé kàn fi àdírẹ́sì wọn sí kí wọ́n lè bá bẹ̀rẹ̀ kí ilé ẹjọ́ lè bá bẹ̀rẹ̀ ìwádìí ní pẹrẹwu ọ̀pọ̀lọpọ̀ àwọn adájọ́ náà ló wà ń kalẹ̀ o tí wọ́n sì ń béèrè ìbéèrè lóríṣìíríṣìí Akin George tí ó jẹ́ wípé àwọn ni wọ́n ṣe agbẹnusọ àwọn ni wọ́n dúró fún Ministry of Justice wọ́n béèrè oríṣiríṣi ìbéèrè láti rí i dájú wípé ìwádìí lọ ní ìrọwọ́rọsẹ̀ ó sì mú èsì rere jáde Mr Aloba Joseph yẹn bàbá olóògbé Mohbad sọ ní kóòtù wípé ọmọ àwọn ti kú o kí wọ́n tó ránṣẹ́ pé àwọn pé àwọn sì rí níbi ọjọ́ mẹ́ta sígbà yẹn kó tó di wípé ó kú tó jẹ́ pé àwọn sọ̀rọ̀ dáadáa táwọn jọ ríra àwọn. wọ́n ní ọdún méjìdínlógún gbáko ni ó fi wà lábẹ́ òrùlé àwọn tí àwọn jọ ń kópa ń bẹ̀ wípé yóò kúkú lójútùú lọ́jọ́ kan kó tó wá di wípé ó pinnu pé òun fẹ́ lọ́mọ gbégbómi wípé gbogbo ìgbà tó sì fi wà ní ọ̀dọ̀ àwọn kò fìgbà kan sí ìkìrí o gbogbo ohun tó ṣe lọ́dọ̀ àwọn òjò inú rírun kékeré kan lọ kò ju inú rírun fẹ́rẹ́fẹ́ kan lọ tí ó sì jẹ́ wípé kẹ́míìsì làwọn mú lọ tí wọ́n ti lọ fún lóògùn tí ara rẹ̀ sì yá ní kíákíá. bàbá ní ọmọ yìí ti kú kí wọ́n tó ránṣẹ́ sí àwọn wọ́n ní ṣùgbọ́n kó tó kú wọ́n ní ó sọ fáwọn ńgbà kan wípé iléeṣẹ́ NDLEA tí wọ́n rí sí oògùn olóró ní orílẹ̀-èdè wa pé wọ́n fóun ní nǹkan kan mu pé òun ò mọ̀túmọ̀ kinní tí wọ́n fóun o pé lẹ́yìn ìgbà yẹn ni òun bára òun ní ọsibítù tí ó fẹ́ gbẹ̀mí òun pé kó tó di pókú pé nígbà tó sì máa kú tán máa pe àwọn pé wọ́n ti fi òwú wọ́n ti fi òwú funfun bọ́sẹ̀ máa ń ṣe fún àwọn olóògbé wọ́n ti fi òwú funfun di nímú wọ́n ti fi di ní ètí nígbà táwọn máa fi débẹ̀ làwọn rí wípé ó ti gbẹ́mìí mì. wọ́n ní kò sì ju bíi ìṣẹ́jú mélòó kan sí aago márùn-ún ìrọ̀lẹ́ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ìyá rẹ̀ ìyẹn ìyá Mohbad ránṣẹ́ pé àwọn tí ó sọ wípé wọ́n ní nǹkan kan ṣe Mohbad Eh, pé nígbà tó sì di bíi nine thirty lálẹ́ ìyẹn aago mẹ́sàn-án àbọ̀ pé àwọn ti dé ilé rẹ̀ yẹn pé àwọn ti bá ńlẹ̀ tó ti ṣe wọn ránṣan nílẹ̀ tí kò lè gbapá tí kò sì lè gbé ẹsẹ̀ mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló pọ̀ ní ilé ẹ̀ yẹn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pọ̀ ńbẹ àtàwọn táwọn mọ̀ àtàwọn táwọn mọ̀ tó yẹ pé ara àtàwọn gan ò balẹ̀ mọ́. ẹ eh, wọ́n sì tún sọ síwájú wípé nígbà tí yóò fi kú táwọn gbókù rẹ̀ wípé káwọn rè é gbé sí mọ́ṣúárì eh, pé mọ́ṣúárì ò gba òkú rẹ̀ lọ́wọ́ àwọn wọn ni káwọn lọ mú police report wá làwọn bá gbéra làwọn lọ sí ìyẹn mọ́ṣúárì ti ìkòròdú ni ò ìkòròdú general hospital ibẹ̀ náà gbé lọ pé wọn àgbá lọ́wọ́ àwọn ni wọ́n bá ní káwọn lọ ṣe ètò wọ́n bá ní káwọn lọ ṣètò police report torí bí òfin ṣe fi lélẹ̀ nìyẹn làwọn sì gba police station lọ pé káwọn lọ ṣàlàyé fún wọn ṣùgbọ́n lálẹ́ ọjọ́ yẹn o wọn fún àwọn débi wípé àwọn ó tiẹ̀ wá ríbi gbé sí inú mọ́ṣúárì pé wọ́n gbà wọ́n láàyè kí àwọn tó bọ̀wé àwọn fíìlì àwọn ìwé kan ìyẹn ní police station ṣùgbọ́n síbẹ̀ wọn ò mú ìwé yẹn lé àwọn lọ́wọ́ nígbà tí àwọn fíìlì ẹ̀ tán hmm, ó dáa wọ́n nígbà tí àwọn padà sí mọ́ṣúárì tí ò sì síwè mọ́ṣúárì ò gbà wọ́n láàyè káwọn gbé òkú rẹ̀ lẹ̀ làwọn bá pinnu wípé àwọn ò lè mọ owó òkú ọmọ àwọn ràn ọmọ ìkíni òkú pa ìtọ́jọ́ káwọn tètè lọ daṣọ àṣírí bò kán lọ sín ní yàjóyàjó kíákíá lálẹ́ ọjọ́ yẹn wípé nítorí wípé ìbànújẹ́ ni àwọn ò lè mọ wo ọmọ àwọn ràn wọ́n sì dárúkọ wípé ẹni tó ra pósí tí ó wà ń ṣáàjì pósí nígbà yẹn ni darosha ni orúkọ rẹ̀ pé òun ló ṣètò bí wọ́n ṣe gbé pósí ẹ̀ wá ní alẹ́ ọjọ́ yẹn ní kíákíá wọ́n pe ambulance yẹn ọkọ̀ tí wọ́n ń dún wọ́n ìwọ́n ìwọ́n yìí tí àwọn mọ́tò yòókù wọn ń yà fún lọ́nà tí máa ń gbé eh, òkú tàbí tó bá ń gbé alààyè tí wọ́n fẹ́ tètè tí wọ́n ń gbé alààyè ní kánjúkánjú wípé òun làwọn pè pé owó tí Davido ìkànnà àwọn olórin Nàìjíríà pé owó tó fi ránṣẹ́ sí àwọn nínú ẹ̀ làwọn ti kó lé àwọn ará bíi lọ́wọ́ pé àwọn ò lè dúró ń bẹ̀ káwọn ọmọ owó bẹ́ẹ̀ ṣe ń ṣe ọmọ àwọn àwọn fi gbogbo ẹ̀ lẹ́yìn lọ́wọ́ àwọn ò mọ̀ nìṣó àwọn ò gbẹ́lẹ̀ eh, kẹ́tẹ́ fi ṣe gbogbo Eh, arrangement tẹ́ fi wá gbé báwọn. Eh, wọ́n sì ní ìkan nínú àwọn ọmọ Davido eh, ni ó rán sáwọn kì í ṣe pé bóyá ó fowó ránṣẹ́ sínú àkáǹtì àwọn káàṣì nìyẹn kó wà tí ó wá kó lé àwọn lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni bàbá yìí sọ wípé olóògbé Mohbad yẹn ọmọ wọn pé kó tó kú ni ó ti ń fi ẹjọ́ ìyẹn rẹ́kọ́ lebẹ̀lì rẹ̀ Eh, Malians Music ló ti ń sọ fáwọn ní ti ń fi ẹjọ́ wọn sùn ní ti ń ké ìlà yìí lo lórí wọn wípé wọ́n ń dà òun láàmú bẹ́ẹ̀ ni wọ́n ń lépa ẹ̀mí òun òun sì ní kò ń dá sí bí bàbá rẹ̀ lòun ṣùgbọ́n ó ní òun mọ bóun ó ṣe ṣe pé alátìṣe ní màtìṣe ara rẹ̀ òun ó mọ bó òun ó ṣe ṣe tóun ó sì yọ nínú ewu wọn. bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ kan báyìí náà oṣojú mi kòró tí wọ́n ń dáwọ́ lu ọmọ mi tíjà bẹ́ẹ̀lẹ̀ láàrin òun àti gbogbo àwọn bọ́ìsì malians níbẹ̀ náà tí nígbà tí mo sì débẹ̀ tí mo ní ń dá sí ọmọ mi ní rárá pé kí n mọ̀ wọ̀rí pé àwọn ò yanjú rẹ̀ pé nígbà tí òun sì rí bẹ́ẹ̀ òun sì yẹ̀ sápá kan pé nígbà tó sì ṣe òun rí wípé gbogbo ẹ̀ náà òun ò gbọ́ nǹkan mọ́ pé bóyá wọ́n fi pamọ́ fóun ni òun ò bẹ́ẹ̀ sì ni ẹnì kejì náà tí a pè ní DJ lẹ́ẹ̀kan orúkọ rẹ̀ lélẹ́yìí tá a lá sọ fún yín orúkọ rẹ̀ ń jẹ́ ajíṣegírí sultan ayobami. òun náà sọ tẹnu rẹ̀ o ó sọ bí wọ́n ṣe nà án nínú ṣóò kan tí wọ́n rèé ṣe níbi eré ijó wọn tí wọ́n rèé ṣe ní inú oṣù kẹfà nínú ọdún tá a wà yìí ó láwọn lọ sí ibi àṣeyẹ yìí ni àwọn bàbá Sam Larry níbẹ̀ yẹn ara ara wọn tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó lè pa ẹ̀mí ẹ̀ pa pé wà lára àwọn tó ṣekú pa Mohbad ó láwọn bàbá níbẹ̀ ó ní ṣùgbọ́n àwọn kan ra máàyè táwọn síbì kan ní apá kan ní lẹ́gbẹ̀ẹ́ kan pé àwọn ò béèyàn kankan jà àwọn ò sì béèyàn kankan sọ kankan wípé kò pẹ́ sígbà yẹn ni Sam Larry ló dìde nínú patí yìí lẹ́yìn ìgbà yẹn la wá rí wípé ọ̀rẹ́ Mohbad kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ìyára eh, pé àrímọ́ láàrin wa àtijọ́ wa ni ìyẹn kan ló wá sọ fún wa nínú àwọn tá a jọ wà ní patí òun tó jẹ́ ará abẹ̀ pé wọ́n ti ń nà níta bá a ṣe sáré kóra wa gìrìgìrì ó dìtanù ni ababa Sam Larry ti na ìyára Larry àti àwọn ọmọ rẹ̀ tí wọ́n ń kó kiri kan wà nù wọn tó ń pè ní ẹlẹ́lẹ́ ni wọ́n bá na ìyára lábádásí ni wọ́n bá na òun náà yẹn díje ní sọ̀rọ̀ o ìyẹn ajíṣegírí òní sọ̀rọ̀ báyìí pé ọpẹ́lọpẹ́ ìkan nínú àwọn báńsà tí ó ń dúró lẹ́nu ọ̀nà tí mo ń sọ patí pé òun ló ran àwọn lọ́wọ́ tí ó jẹ́ káwọn ráàyè sá lọ ṣùgbọ́n bí àwọn agbẹjọ́rò yìí bọ́yé wọ́n ṣe ń wo gbogbo bí ẹjọ́ yìí ṣe ń lọ tí wọ́n sì ń gba ẹ̀rí lẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ó ń ṣe aṣojú Ministry of Justice yẹn Mr. Akin George ẹ ó béèrè wípé ǹjẹ́ ṣó tiẹ̀ mọ̀ pé ńgbà kan tí wọ́n ń ya fídíò wípé àwọn tó dárúkọ ìyẹn Sam Larry àtàwọn ẹlẹ́lẹ́ ọmọ rẹ̀ wípé wọ́n tún wàá kó ìyà fún Mohbad bẹ́ẹ̀ náà ni DJ Ikoro ó ní lóòótọ́ ni ó ní òun wà ń bẹ̀ lọ́jọ́ yẹn ó ní he had say dem bring us full boys wey come ó ní àwọn rí gbogbo àwọn ọmọ tí wọ́n kó wá tí wọ́n wá na àwọn kúrò ńbẹ̀ ó ní ṣùgbọ́n Zlatan ìkan nínú àwọn tí ń kọrin Nàìjíríà náà ní gbogbo wa mọ̀ bí ẹni mọ̀ ó ó ní òun ló rawọ́ ẹ̀bẹ̀ sí Sam Larry àtàwọn ọmọ rẹ̀ tí ó fi di wípé àwọn ráyè sá lọ dj tá à ń sọ yìí ó wà lára àwọn tí ó ṣojú ẹ̀ kòró tí ó jẹ́ wípé gbogbo ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ṣojú ẹ̀ kòró. bẹ́ẹ̀ ni ìkan nínú àwọn adájọ́ yẹn sọ pé ìjẹ́wọ́ rẹ̀ ó fẹ́ jọun táwọn ti gbọ́ sétí tẹ́lẹ̀ wípé wọ́n lọ wọ́n lọ ṣe ṣó ní ìkòròdú town hall wọ́n bí ó ní ni ó ní àwọn lọ ṣe ṣó ní ìkòròdú town hall ní ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ní inú ọdún tá a wà yìí pé lóòótọ́ làwọn lọ ṣe ṣóò ní ìkòròdú tanu ọ̀lọ́wọ́ lọ́jọ́ sunday ló bọ́ sí ìyẹn ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án nínú ọdún tá a wà yìí wípé ibẹ̀ ni wàhálà ti ṣẹlẹ̀ pé jíìpù prado méjì làwọn gbé lọ pé mohbad ọmọ rẹ̀ àtìyàwó rẹ̀ àti darosha ẹ̀ tí a dárúkọ lẹ́ẹ̀kan ọ̀hún yẹn dàrúṣà tí bàbá rẹ̀ ní òun ọ̀rọ̀ pósí nígbà tí bàbá rẹ̀ ń jẹ́rìí sẹ́ẹ̀sì mọ̀ tẹ́lẹ̀ ńgbà tí bàbá Mohbad ń sọ̀rọ̀. wọ́n ní Darosha àti spending eh, mi ò mọ ti ń jẹ́ spending bẹ́ẹ̀ orúkọ èèyàn kan náà ni wọ́n ní gbogbo wọn ni wọ́n jọ wà nínú jíìpù ẹyọ kan ṣùgbọ́n ó lóun ò mọ tó ṣẹlẹ̀ nínú jíìpù tiwọn torí jíìpù ọ̀tọ̀ ni DJ DJ ní sì ń sọ̀rọ̀ yìí o eh, ó ní jíìpù ọ̀tọ̀ lòun jínú mọ́tò ọ̀tọ̀ jíìpù lòun wà ń tó ó lóun ò tó ṣẹlẹ̀ nínú jíìpù wọn ṣùgbọ́n kí ó tó di wípé ṣóò bẹ̀rẹ̀ ní ìkòròdú town hall. wọ́n ti lọ bá ẹni tí organize ṣóò gangan ẹni tó ní ṣóò wípé ní ìyẹn níbòmíì náà ti lọ bá o kì í ṣe ní ìkòròdú town hall o láti bẹ̀ làwọn ti gbéra lọ sí ìkòròdú town hall níbi tí ṣóò ti bẹ̀rẹ̀ níbi aago mẹ́jọ alẹ́ wọ́n nígbà tí wọ́n parí àwọn ọkọ̀ kan wọ́n di ojú ọ̀nà nígbà táwọn fẹ́ mọ́ lọ Eh, wọ́n dí ojú ọ̀nà jíìpù àwọn wípé òun á rí Mohbad tí ó bọ́lẹ̀ kúrò nínú jíìpù pé òun ò sí nínú jíìpù wọn pé létà létà lẹ́yìn ọ̀rẹ́ yín lòun wá rí wípé òun àti ọ̀rẹ́ rẹ̀ prime boy pé wọ́n ń fa sùrùtù kéékèèké kan eh, wọ́n ń fa wàhálà pé bóun ṣe mọ o wípé gíláàsì mọ́tò jíìpù pé òun ni ó ya Mohbad lọ́wọ́ tí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣẹ́yọ lára ọwọ́ Mohbad ṣùgbọ́n kò sọ wípé Prime Boy ni ó lù ní nǹkan o tàbí ló lù lẹ́sẹ̀ o ẹ̀ ń tó sọ làwa náà sọ fún yín. ó nígbà táwọn délé pé àwọn ò mójútó ìgbò yẹn pé oníkálukú kàn lọ sínú yàrá rẹ̀ àwọn rèé sùn ni pé nígbà tó wá di lóru ọ̀gànjọ́ ni wàhálà wá ṣẹlẹ̀ pé Prime Boy kò tẹ̀ láwọn lọ sí ilé ní alẹ́ ọjọ́ yẹn ò pé lọ́jọ́ yẹn gangan òun lọ ra kíní tá máa ń fi sójú egbòun tí máa ń ṣe olómi tútù sójú egbòun spirit bóun rè é rà á. pé láti fi nu ojú ẹ̀ ṣùgbọ́n ní ìgbà tóun ó fi padà dé pé Mohbad ti gọra rẹ̀ ó ti sùn lọ. ó ní ìgbà táwọn délé pé kò sí nǹkan kan tó ṣe Mohbad ó pé ó wà òkè ó ní ìdè fine bó ṣe sọ náà nù ṣùgbọ́n nígbà tí ó wá jí ní ọjọ́ Monday ṣe mọ̀pọ́jọ́ alẹ́ Sunday náà lọ show ẹ ó nígbà tó jí ní ọjọ́ Monday ó ní ó wáá fi cotton wool yẹn òwú ó fi nu ojú egbò yẹn láàárọ̀ nígbà tí ó jí ó ní ní àárọ̀ ọjọ́ yẹn gan ó ní àbúrò rẹ̀ brọ́dà rẹ̀ pé ó ṣe indomie kan wípé òun náà sì jẹ́ ń bẹ̀ ìyẹn Mohbad fúnra rẹ̀ pé ó jẹ́nu indomie yẹn nítorí pé ó sọ pé ebi ń pa òun ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn wọ́n ní ó bi indomie yẹn bó ṣe bí tán làwọn àwò kí ló ṣe Mohbad àwọn bá ní kí ló ṣẹlẹ̀ ní nǹkan náà àwọn pé nọ́ọ̀sì wípé ó jẹ́ ń dómi o pé ó bí o pé Mohbad ní personal nurse ẹ̀ ní nọ́ọ̀sì tí ń tọ́jú ẹ̀ gangan ṣùgbọ́n nígbà tó ń pè é òun lòun gangan lòun pè é pé nígbà tó ń pè é pé ó sọ wípé òun ò sí nílé ní ẹlòmíín nù wa náà tó jára wa lòun náà bá gbé fóònù ló bá pe nọ́ọ̀sì míì ní nọ́ọ̀sì yẹn bá ní kí n ya fọ́tò bí ọwọ́ yẹn ṣe rí kóun lè mọ ohun tó ṣẹlẹ̀ ó wá sọ wípé abẹ́rẹ́ tẹ́tà abẹ́rẹ́ tẹ́tà nọ́ọ̀sì ni òun ò fún wípé òun ò sì fún ní paitamọ́ pé nígbà tí ó wá fún ní paitamọ́ tán pé ìyàwó Mohbad náà wà ń bẹ̀ nígbà yẹn wípé wọ́n wá pe òun pé kóun wọ inú ilé wá pé òun sì wọlé tì wọ́n òun wá rí Mohbad tí ó ti ń ó ti ń pajúdé tí ti ń gbọ̀n títí ń ṣe bí ẹni wípé ó ń pajú rí bí ẹni pé gìrì gbé ẹ gìrì ti ń mú ó ti ń ṣe bí ẹni pé gìrì gbé ẹ bẹ́ẹ̀ ni nọ́ọ̀sì yẹn wá ní ó nílò káwọn fi omi sí lára o kí ara rẹ̀ lè balẹ̀. DJ Bami ní ìgbà tí òun rè ra omi tán máa fà sí lára ìgbà tóun ó fi dé pé kò pẹ́ kò jìnnà òun rí i pé wọ́n ti rọ́ọ̀ṣì ẹ̀ jáde wọ́n ti ń gbé lọ́lé pé ó ti ń pa ojú dé bẹ́ẹ̀ ní gbọ̀n tí ò lè mú ara dúró mọ́ wípé nígbà tí nọ́ọ̀sì sì fẹ́ fún lábẹ́rẹ́ òun pé ó tún fẹ́ fún nìkan tán pè ní decla kìnìún kan ó ṣàdárúkọ rẹ̀ pé ṣùgbọ́n nígbà tóun ti mọ̀ wípé ó ní egbò onú àfẹ́ pèlè ìbò ni wípé nítorí ẹ̀ lòun ò ṣe gbà kí nọ́ọ̀sì yẹn fún ní abẹ́rẹ́ yẹn ṣẹ̀sìn rántí pé nígbà tí bàbá Mohbad náà ń jẹ́rìí síwájú wọn sọ wípé àìsàn kan tó ṣe lábẹ́ òrùlé àwọn ò ju inú rírun lọ bóyá wọn mọ̀ pé ìgbónú ló ní gbà yẹn pé nítorí ẹ̀ torí bó bá fún lábẹ́rẹ́ òun yóò bọ́ sódì lára rẹ̀ ó ga mi ò mọ̀ pé DJ náà ń ṣe nọ́ọ̀sì o ó ṣeé ṣe kó mọ̀ pé wọ́n ṣàárọ̀ sí ẹ̀ jáde ẹ̀hún àtìyàwó àti àwọn yòókù òun wá wò pé kí ló ṣẹlẹ̀ pé gbogbo ohun tó ń mọ̀ kò ju ìyẹn lọ ohun tó ń mọ̀ nù. ó ní ṣùgbọ́n lẹ́yìn yẹn wípé wọ́n sọ ó ní ìkan nínú àwọn tí wọ́n jọ ń gbélé yẹn tí àwọn jọ ń gbélé pọ̀ tí ó jẹ́ neighbor ní neighbor neighbor ni ó fi mọ́tò rẹ̀ gbé àwọn torí àwọn jọ ń lọ náà ni wípé tráfíkì wá mú àwọn ní ọ̀nà pé nítorí ẹ̀ làwọn ṣe bọ́lẹ̀ inú mọ́tò láwọn kúkú bọ́ sórí ọ̀kadà làwọn gbọ́kadà làwọn fi gbé bọ́dì rẹ̀ bọ́dì rẹ̀ bí bó ṣó ti kú mọ́ ní lọ́wọ́ ni làwọn fi gbé bọ́dì rẹ̀ dé ọsibítù o pé dókítà wa sọ fáwọn wípé òkú lẹgbẹ́ wa kì í ṣe alàyè o wọ́n bá bẹ̀rẹ̀ sí ní páàkì ẹ̀ wọ́n sì fi òwú ọ̀tínwó wọ́n fi sí i ní imú mo pé dàrósà dàrósà tí bàbá dárúkọ lẹ́ẹ̀kan wípé òun ló ṣètò pósí wípé ó ní kó wá nígbà tó ń pè pé òun ní kó máa bọ̀ o nígbà tó wá wá ó wá bínú sóhun wípé kò kò possible kí Mohbad kú wípé kò ṣeé ṣe pé àgbẹ̀dọ̀ ìwọ̀ wípé ká má rí ó wá lọ sí òun ló wá fi ìbínú tó fi yọ gbogbo òwú tán fi sí nímú kó tó wá gbé e lọ sí ọsibítù kejì ní Ọ̀sápá London níbi tán ti wá sọ wípé ó ti kú ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu dj dj bami dj ajíṣegiri. ó wá ku ìyá Mohbad nísìnyí ìyá Mohbad wa náà wọ́n sọ ti ẹnu wọn wọ́n ní Mrs. Bose Aloba làwọn ń jẹ́ wọ́n sọ fún ilé ẹjọ́ wípé ọmọ àwọn ti máa ń sọ ti máa ń kọ̀ǹpléènì tipẹ́ Mohbad ti máa ń sọ fáwọn wípé wọ́n ń lépa ẹ̀mí òun níbi tí òun ti ń ṣiṣẹ́ pé wọ́n ń dún kùkùlájà wọ́n ń dún mọ̀ọ́rù mọ̀ọ́rù mọ́ òun ni òun. wọ́n ní ó ti ń bẹ Mohbad pé kó kúrò ní record label Malians pé ṣùgbọ́n kò kúrò ń bẹ̀ o nítorí wípé ó ti buwọ́lùwé ó ní contract pẹ̀lú wọn eh, tí ò sì tí ì tán tí ò tí ì expire wípé eh, eh, àwọn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kó kúrò ń bẹ̀ ṣùgbọ́n ó sọ wípé bóun bá kúrò kí ó tó di ọdún mẹ́ta tóun buwọ́lù pẹ̀lú Malians wípé gbogbo ẹ̀tọ́ òun tó tọ́ sí òun pé òun ò ní rí gbà o pé torí ẹ̀ ni òun ṣe láti fara dà á kó ń fara jẹ ìyà kó ń fara dà ìyà tó fi ń jẹun pé wọ́n máa ń nà án ó ní ó sọ fún òun pé wọ́n máa ń nà òun táwọn bá ti lọ ṣó. ó tiẹ̀ nígbà kan tí abẹ́rẹ́ bá ọba àkòdù pé káfẹjọ́ wọn sùn pé gbogbo nǹkan bá lè bá wa ṣe sí i ṣùgbọ́n Mohbad náà ló tún padà wá tó ní káwọn ọmọ ṣe bẹ́ẹ̀ mọ́ nítorí wípé bóun bá ṣe bẹ́ẹ̀ pé àwọn aráabí wọ́n lè hàn lè mọ̀ eh, wọ́n lè ṣeun léṣe wípé torí ẹ̀ ni àwọn òṣìṣẹ́ mọ́. ṣùgbọ́n ó sọ fún mi pé òun fi ẹjọ́ sun àwọn kan eh, ó lóun pe eh, Fuji ó lóun pe Pasuma Pasuma tó jẹ́ pé Fuji làwọn ń kọ ó ní ó pè níṣẹ́jú mi ni o ó sì sọ gbogbo ọ̀rọ̀ yìí fún un ó sì tún sọ síwájú ìyẹn ìyá Mohbad wípé gbogbo ibi tí ọmọ òun bá ń rìn sí ni mo ń sọ fún òun gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé ni mo ń sọ àti gbogbo ẹ̀rù tí mo ń bà á ẹ̀rù mo ń bà á tó bá ti fẹ́ lọ pàfọ́ọ̀mù ní ṣóò ìyá Mohbad ló sọ gbogbo eléyìí ó sì bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ wípé ó ní gbogbo ìgbà ni Mohbad mo ń fi tóun létí ni mo ń fà ń létí mọ́ sí ń gbẹ́rẹ́ pàkọ́ wípé kó mọ́ gbé ìgbésẹ̀ kankan tó ń mọ̀ kó mọ́ lè kó mọ́ lè fẹjọ́ sun ẹnì kankan nítorí wípé wọ́n lè ṣe òun léṣe ìyẹn ìyá pé wọ́n lè ṣe ìyá òun léṣe fúnra ara òun pé ìyá ìyá rẹ̀ gan fúnra ara rẹ̀ pé kó kúrò ní Mohbad fúnra rẹ̀ pé wọ́n lè ṣe ìyá yẹn léṣe pé wọ́n sì lè jí gbé wípé kó ìyá rẹ̀ sọ ara rẹ̀ kó pé kíyá òun kó ṣe pẹ̀lẹ́kùtù pé ọ̀rọ̀ yìí yóò yanjú pé ojú tó bá farabalẹ̀ á rí mú. ó ní ọmọ dárúkọ orúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń gbé ẹ̀mí rẹ̀ gbóná tí wọ́n sì ń ṣe ìlérí pé àwọn pa ni ṣùgbọ́n ṣe lẹ̀rú máa ń bà á ó bá ti dárúkọ wọn tán ẹ̀rú máa ń bà á bẹ́ẹ̀ ni ìyá yìí sì bẹ̀rẹ̀ sí ní gbọ̀n omi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó dáa o ẹnì kẹrin ni ìyàwó Mohbad ìyàwó olóògbé Wúmi tó bí Liam ẹ̀wọ̀n jẹ́ ń sọ̀rọ̀ so wọ́n ti sún ìgbẹ́jọ́ yìí di ọjọ́ keje oṣù tí ń bọ̀ oṣù oṣù kọkànlá oṣù nọ́vẹ́mbà ni wọ́n sùn dì wọ́n ní ibẹ̀ ni àwọn yòókù torí kì í ṣe àwọn mẹ́rin nìkan náà lọ wọ́n pọ̀ wọ́n ní ibẹ̀ làwọn yòókù àti ìyàwó Mohbad ní ibẹ̀ ni àwọn ò ti jẹ́jọ́ tiwọn àfikún àyọkúrò ń bẹ àṣẹdá ẹni Yorùbá ni tí ó ṣẹlẹ̀ ní kóòtù ìyẹn corona invest òun ni amúwáfún yìnyẹn n tó ṣẹlẹ̀ ní kóòtù la mú wá fún yín yẹn o oníyàn sí ọlọ́bẹ̀ ṣe gbogbo tẹ́ ẹ bá rí sí ẹ bá kọ́ sábẹ́ comment section gbogbo àlà ń gbàdúrà kí ìyá mọ̀jẹ Mohbad gbé ìyá yóò ní jẹ́ gbé lágbára ọlọ́run láṣẹ ìdúmarè oníyàn sí ọlọ́bẹ̀ ṣe àwọn àtàfẹ́jẹ́ náà àpò àìbínú kámọ̀bà àjò yín ẹ bá pín in kó kalẹ̀ kó kàkó ẹ ṣeun ṣeun àtúmọ̀ fi tó yín létí bí bá ṣe ń lọ ó tún di ṣùgbọ́n kó tó wá di October seven ó ṣeé ṣe kí àwọn ọlọ́pàá àbí kí autopsy náà ti ṣetán torí àgbọ́ nǹkan kan nípa ọ̀rọ̀ autopsy o a sì tún ní lérò eh, wípé wọn ò tí ì fi àwọn ará bí ilẹ̀ wọn sì wà ní àhámọ́ ọlọ́pàá mo ti ẹ̀ jẹ́rìí ilé ẹjọ́ ẹ bá bá escape ọlọ́pàá eh, bí ọlọ́pàá bá gbẹ̀yìn gbẹ̀bọ̀jẹ́ eh, ilé ẹjọ́ ò lè gbẹ̀yìn gbẹ̀bọ̀jẹ́ aláàrí ìdájọ́ owó ẹ̀yìn tẹ̀ ń bẹ̀rù ẹ̀rẹ̀ ẹ̀rí fọkànbalẹ̀ àárí ìdájọ́ fún Mohbad àfìrèpàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ justice formal that.